من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به ألم من رأسه ففدية من صيام ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فمن استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أدعوكم الله سبحانه وتعالى توري الله ولا في عري تكني تجوني تلاي لاي الله باشفه أنا محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn sọ̀hábà nábì gbogbo mùsùlùmí tí ń lànà nábì pátá ọlọ́run dákun bá ní sẹ̀yọ́ ní gbogbo wọn káìmí àti wọn náà kún mẹ́ni tó yọrú sí kátókù láyé a sì bá dáadáa pàdé níwájú ọlọ́run ábìdí ìjẹ ni kúrò àráfàní rẹ̀ ń jẹ ó ní àyà 196 nínú àyà yìí orí Allah subhanahu wa ta'ala ti ṣe àlàyé nǹkankan gbógi nínú àwọn ìpìlẹ̀ sí wa kódà orígun kan ló jẹ́ ní àwọn orígun márààrún tí Islam rọ̀gbọ̀kúlé lórí kí náà òun náà ni ibadatul hajj ọ̀ràn yẹn ìjọsìn ṣe hajj ṣiṣẹ́ nínú Islam yéṣù nìkan lọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú àyà yìí kódà ibadatul umra iṣẹ́ ìjọsìn ká sí umra lè tó já sí wípé lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfà náfílà ló ń jẹ́ fún tí ṣe hajj ọlọ́run sọ̀dájọ́ ìkíní kejì wọn nínú ayà yìí ká tú ayà náà fúnra wọn náà lákọ̀ọ́kọ́ kálàyé tó mọ̀ wágùn وأتموا الحج والعمرة لله Olúwa wa واتموا الْحَجَّ والعمرة لِلَّهِ bẹ́ẹ̀ bá pé iṣẹ́ ayé ṣíṣe àti iṣẹ́ òmúra ṣíṣe ìlà ọlọ́run bá ní ẹgbẹ́ fún fàínú síntún fàmástáyí sáwọn ilẹ̀ alhadi bí àwọn ọ̀tá bá dènà dèyí tí ò jẹ́ kẹrí olúwa ní mọ́kà àyè tí a ti ń ṣiṣẹ́ hajj tí a ti ń ṣe ti umra bẹ́ẹ̀ bá rí àwọn ìdáǹdè àbí ìdínàdé ni lọ́dọ̀ àwọn akìfèrí tí wò jẹ́ kẹrí ọlọ́run ọbadé lẹ́yìn ìgbà tí ẹ ti gbé aṣọ ìṣọ́ọ̀mù àbí kò rí bí àwọn obìnrin ti ní àníyàn páwọn wà ní ìṣọ́ọ̀mù àwọn akìfèrí ò jẹ́ kẹ́ ráyè wọ bí jẹ́ ti ṣiṣẹ́ ẹ̀tọ́lọ́run fàmẹ́sẹ̀ ìsọ̀rọ̀ ẹ pẹ̀ràn gbogbo tó bá sì rọ̀ lọ́rùn ní kẹ́ẹ̀rí pẹ̀ràn náà láwọn ẹran tá a máa ń pa tó wọlé yá. wàlá tahliqu ru'usakum hatta yablugha al orí yín lẹ́yìn tí ẹ bá lásìkò tẹ́tí gbé ìrọ́mù yìí tó ń ti káwọn kèfèrè òjẹ̀ ráyè wọ̀gbùn Mẹ́kà láti ṣe iṣẹ́ ìbáadà hajj àbìtì umra síbẹ̀síbẹ̀ ìdágbẹ̀ni tí ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ń bẹ lórí yín bẹ́ẹ̀ ni ìdágbẹ̀ni tí ń ṣe umra ń bẹ lórí yín ẹ gbọ́dọ̀ parun hatta wọn hádẹ̀ yóò máa ṣílá títí tí iṣẹ́ hájì jẹ́ ń ṣe yìí hábíyá tẹ́ gbọ́dọ̀ pààyò títí tẹ́ fi mú lógóńgó torí pé pàrà ya tó ń ti pé ẹ̀ríṣẹ́ hájì ṣe àbí tó ń ti pé ẹ̀ríṣẹ́ umra ṣe ọ̀ràn yẹn ni pé pàrà gẹ́gẹ́ bí bá ṣe ṣe ń ẹ̀bá wọn rẹ̀ tó já sí wípé àìmọ́ lè ṣiṣẹ́ hajj rẹ̀ àbí àìmọ́ lè lọ ṣiṣẹ́ nígboro mọ́kà èyí ń já sí pé àwọn kìfìrí ń jẹ́ kó wọlé abẹ́túnṣe kó rẹ̀ kò sí wàhálà láàrin mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn kìfìrí ò ní ẹmọ́ wọ mọ́kà ṣiṣẹ́ hajj ní àmọ́ ó kan lẹ́yìn ìgbà tó ti gbé aṣọ ìfọ́rọ́mù wọn lẹ́yìn tó ní àníyàn tó fẹ́ lọ ṣiṣẹ́ hajj àbó ti gbé àníyàn tó mo fẹ́ lọ ṣiṣẹ́ umura àmọ́ náà wá máa rẹ bi lẹ́yìn ìgbà tó ti wẹ̀wù yí tán áwọ́ bí i adámìíràn àti àbíngbà tí ń ṣiṣẹ́ hajj yìí lọ́wọ́ nǹkan kan bí àlébù kan bẹ lórí rẹ tí ò ní jẹ́ kó lè fárun níjọ́ tí bá ní kọkùnrin táwọn obìnrin ó máa mú díẹ̀ díẹ̀ lára wọn tí wọ́n bá dì tẹ́yìn lẹ́yìn jẹ́ ìkàngbòdì inú àwọn iṣẹ́ hajj ṣíṣe àmà fáwọn iṣẹ́ hajj ní ọjọ́ tí wọ́n bá ń gúnra ìyẹn ni ọjọ́ ọlẹ́yà fáwọn tí wọn ò lọ Mákà hajj ní ọjọ́ náà nígboro múná láyé múná yìí àmọ́ ìyẹn ní àwọn nǹkan kan lórí èèyàn bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ sí èèyàn yìí lágbárí bóyá wọ́n wọn yín bá wá pa orí mi yóò tún lékún àṣà tí ń ṣèyàn èèyàn wá forí ńlẹ̀ fa ọlọ́run bá ní fàfídì àtúnyìn òsíyá ní àwọn sàdáfàtì àwọn olóṣòkè irú ẹni náà yóò san sa ìtara tí ó san nínú kó gbáwẹ̀ àbí kó lọ àbí kó ẹran yóò sì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta àlàyé ń bọ̀ wá lórí gbogbo ẹ̀. فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج àmọ́ lẹ́yìn ìgbà tọ́kàn yìí ti wá balẹ̀ tán ìyẹn làwọn mùsùlùmí gbọ́kì ní àná tí àwọn kèfèrí tí òjíṣẹ́ ọlọ́run àtàwọn sọ̀hábà àdésọ́látò wọ̀sẹ̀lẹ́m wọ̀rọ̀bíyọlọ́ alùmọ̀jùmọ̀rin tí wọ́n kó ń gbòòrò mẹ̀dínà fáwọn fẹ́ wá mọ́kà wá sí rúmọ́rọ́ tí àwọn kèfèrè jẹ́ wọ́n wọ̀ gbòòrò mọ́kà tí wọ́n sẹ́nà máa wá tí ò jẹ́ wọ́n wọlé lọ́lọ́run fi mú àyà yí wá tabari alẹ́ sọ́ọ̀rù ìyẹn ni pé àwọn kèfèrè ò ráyè wọ̀ gbòòrò mọ́kà lẹ́yìn náà fàyídà àníntún lẹ́yìn bàtọ́kà yín bá ti wá balẹ̀ kò sí gbẹ́mi sí omi ò tó ga láàárẹ̀ ìtàwọn tí wọ́n jẹ́ kèfèrí débi tí òbí kọ́ ní kékeré mọ́ wọlé ọlọ́run فمن تمتع بالعمرة إلى الحج ẹni bá wá so iṣẹ́ hajj àbí iṣẹ́ rímúrọ́ papọ̀ mọ́ hajj tó fi wá gbádùn láàrin méjèèjì فمن تمتع بالعمرة إلى الحج ọ̀nà taa táàbí máa ń gbà ṣiṣẹ́ hajj ó ṣiṣẹ́ ọmọ alákọ̀ọ́kọ́ náà kó wá gbé ìrọ́mù múrọ̀ yẹn kalẹ̀ kó wẹ̀wẹ̀ kóun ti parí iṣẹ́ ọmọrọ̀ tó bá ṣe kóun àtìyàwó rẹ̀ wọ́n jọ lọ ṣiṣẹ́ hajj náà yóò láǹfààní kó bá yàwó rẹ̀ láti papọ̀ tó bá ti rí àwọn èyí lọ́wọ́ rẹ̀ ní tó ti gùn láǹfààní kó gé e láǹfààní kó mú láǹfààní kó mú àwọn ara náà yóò wà sinmi fáwọn àsìkò kan ráńpẹ́ tíṣẹ́ hajj tó wọlé yìí lọ́lọ́run sọ pé faman tamatta bil umrati ila al hajj famastaysara min al hadi ẹni tó bá ṣe hajj irú kan nínú hajj tí ń pẹ̀lú kó láǹfààní kó rí gbádùn ó ṣe ní tó bá fẹ́ ṣe láàrin ìgbà tó parí iṣẹ́ àti ó dọ̀rọ̀ yẹn fún kópa rọ فمن لم يجد فصيام ثلاثة أيام ẹni tí ò bá rí hadiyu yìí pa nínú òfin ẹ̀sìn yóò sẹ̀yìn tẹ́rà àwẹ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yóò gbà nígboro mọ́kà wàsá àti ìjà darí padà sílé lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò wá dá méje padà mẹ́ta tìgboro mọ́kà àti méje èyí tó wá gbà nílé tí ń kẹ ẹṣọ́rọ̀ tó ká àmìlá ó mẹ́wàá tí mẹ́wàá náà gbọ́dọ̀ pé ìgbà tó bá ṣe léyìí nígbà náà ló tó lè gbà ó tó gbọ́dọ̀ rẹ̀ ṣiṣẹ́ hajj أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب àwọn sàn kankan nínú eléyìí ní ẹ ẹbẹ̀rù ọlọ́run wà ẹlẹ́mù ẹni àwọn aṣẹ̀rí ìjọlẹ̀ ọ̀bẹ̀ torí pé ọlọ́run ọba ọba tó lè gbogbo níjẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ wà jẹ́kọ́ wà ẹlẹ́mù ẹni àwọn aṣẹ̀rí ìjọlẹ̀ ọ̀bẹ̀ ọlọ́run ní kábẹ́rù òun kápáyà òun kápò òun máa olóògùn ṣe lára rẹ̀ nípasẹ̀ hajj ṣíṣe àbí iṣẹ́ ọmọ ṣíṣe nínú ara rẹ̀ ọlọ́run ní dábẹ́rù wà lábòhùn àdínà ìwà àṣẹ̀dí ìjòlò ẹ̀kọ́ ọ̀bẹ ẹ̀sìn bàbá dájú wípé olówó àwọn ọba tó lè lo jíjẹ́ yàrá ni láyé míì إن الله سريع العقاب وإنه لغفور رحيم ọlọ́run bá máa sáré jẹ́ ìrẹ́lẹ́ àníyàráyára bákẹ́ náà ọba aláforíṣi ọlọ́run ọ̀bọ̀ oníkẹ̀ẹ́ ọlọ́run ìtumọ̀ ayà yìí tó lọ ní ṣàlàyé àwọn òfin tó ní ṣe pẹ̀lú iṣẹ́ hajj àti iṣẹ́ ọlọ́run kama wá mú àyà yìí ní ẹsẹsẹ kama wá ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí sígbẹ́tọ̀ sí sígbẹ́tọ̀ sí. وأتم الحج والعمرة لله Olúwa wá ní ẹ̀yìn ní òdodo lẹ́yìn ìgbà tí Ọlọ́run nípa ìmọ̀ ẹgbẹ̀sán lára ọlọ́run bá ṣàlàyé òfin tó ní ṣe pẹ̀lú wíìlì ìgbà tó ṣàlàyé ìyẹn tẹ́ ó ṣàlàyé nípa ìdájọ́ àwẹ̀ ní pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú rọ̀mùbọ́ọ̀nù lẹ́yìn ìyẹn Allah subhanahu wa ta'ala ó wá ṣàlàyé tó ní ṣe pẹ̀lú ó jẹ́ nínú àwa ẹ̀rí nù èyí tí ọlọ́run lára iṣẹ́ ìjọsìn ìsìláàmù ni wà á ti ń lò hajjá wà lẹ́mọ́rọ̀ tàìlá ayàkárí tí ń fi rìnlẹ̀ wípé káfí sí hajji kìí ṣe iṣẹ́ ìjọsìn bíbí àrínú ìsìláàmù wa ọlọ́run bá kò sí bẹ̀rù lójú ọ̀nà àtìlọ́mọ́gà kò sí pé àwọn orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan ń jà ẹ̀rọ̀pléènù rẹ̀ àbí láwọn àlú tí wọ́n súnmọ́ tó já sí pé kárìn lójú ọ̀nà bí ọkọ̀ kò sí fìtínà tí méjèèjì bá ti pé wà á ti rú ọ̀rọ̀ lára àyàtì mọ̀ Qur'an tí ń tọ́ka láti ṣe hajj ní Islam ọlọ́run ní wà ní láàrin ara ní ẹ̀sẹ̀ ìjò ìbáyín لمن استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ọlọ́run ní sẹ́ẹ̀ hajj ṣiṣẹ́ fẹ́ni tó bá rí ọ̀nà àti débẹ̀ ṣe lè dá ọlọ́nìkan là ń ṣe fún àṣẹ ọlọ́run ọba ní gbogbo ẹni tó lọ́wọ́ bá ṣe nírọ̀rùn kù ọlọ́run pa àṣàdá lọ́lá kàkà bí àlàáfíà ló ń jí ìkí rẹ̀ ọlọ́run sì fi owó jẹ́ olówó rẹ̀ lọ́wọ́ tí èsì gbé ń dájọ́ rẹ̀ káàkiri àbójẹ̀dùsí lọ́wọ́. si byenaahịa aha ụugaziitụlba yị kaiụrụ kazejozi be kao e k kaioaie kaaụmacapaa ya waatafralọa عن العالمين àmẹ́ni tó bá gbẹ́rù pẹ̀lú tó yẹ láìmọ̀ orin sọ́lọ́run ọlọ́run ní owó ogun lọ ní mùsùlùmí olóhùn ní lọ ọlọ́run ní àlàáfíà kó lọ olóhùn òṣìṣẹ́ hajj ọlọ́run ní òun rọrọ̀ gbogbo jẹ́ kó lọ́wọ́ lọ ìjọsìn nípọ̀ ni mo fi ń jẹ́ ọlọ́run ìṣiṣẹ́ hajj nípọ̀ ni mo fi ń jẹ́ ọba lórí gbogbo yìí ومن كفر فإن الله غني عن العالمين sòlùjásí wípé ní ìṣẹ̀ríà islam ẹni bá ní òṣìṣẹ́ hajj sọ́rọ̀ dájọ́ kò jẹ́ mùsùlùmí rẹ̀ pẹ̀lú ayà yìí wà máa ń dákàrọ̀ fa iná wọ́n àwọn oníyún àrìnrìn àlàlẹ́ ọlọ́pọ̀lówó lálàáfíà ó sì kó oún kí wọn ajọ́bàrọ̀ ọ̀tọ́ọ̀nù ní wọ́n wá sí wá sí lọ hajj ọ̀rọ̀ tí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ń sọ nípa ṣe náà sọ oníkò sí ṣe irú ẹni bẹ́ẹ̀ mú kò jẹ́ mùsùlùmí náà wáyà yìí náà jẹ́ yàrá kejì lára àwọn àyà tí nù Qur'an tí ọlọ́run ní ṣàlàyé ṣe hajj ṣíṣe fún wa tó fi jẹ́ àbọ̀ pé lára ẹ̀sìn wa ni alhajj ashhurun ma'lumat faman farada minhinna alhajj fala rafata wala fusuqa wala jidal fala rafata wala fusuqa wala الحج وما تفعله من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب آية لك تجري أما شرعيه تروس ما آية تأتلون نبأ سؤال يعني واجب الحجة والعبرة لله ayẹ̀ yìí ń bẹ náà àwọn àfà tí wọ́n lò lẹ́yìn pé bí ọlọ́run bá ti ṣe hajj ṣe ní ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe fúlánà ní ọ̀rọ̀ rẹ̀ yàní asúlẹ̀ fẹ́lú yàní asúlẹ̀ fẹ́lú ápùlẹ̀ lójú bọ́lọ̀ bá ti ní ẹ̀ ṣe nǹkan tó parí láṣẹ rẹ̀ ojúmọ̀ rẹ̀ lójú ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó máa sọ àṣẹ yẹn di wípé bẹ́ẹ̀ bá ṣe é kẹ́yìn ládàá bẹ́ẹ̀ bá ṣe é ẹ̀rí ń jẹ́yà á rí àwọn ẹ̀rí míì tí ó máa ṣàlàyé rẹ̀ fún wa ní. otherwise bọ́lá bá ní ẹsẹ̀ nǹkan báyìí ó ti di compulsory act lórí mùsùlùmí agbọ̀dọ̀ ṣe eléyìí ni àwọn àfáà ní pàtàkì tí àwọn ọ̀rẹ́ náà lè hànà bíyà wọ́n ní ọ̀ràn ẹ̀rí rúmúrán bí hajj sì jẹ́ ọ̀ràn rẹ̀ ṣùgbọ́n tí gbogbo ògbà fà fọwọ́ sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí mi oníṣẹ́ rírúra èyí ṣe ọ̀ràn rẹ̀ ṣùgbọ́n náà ẹ̀ṣẹ́ náà fílà bí àwọn àrùn tí ó jẹ́ náà fílà jẹ́ náà sáwọn àwọn ọ̀ràn rẹ̀ hajj nìkan ni ó jọ ọ̀ràn rẹ̀ ọ̀ràn rẹ̀ ṣe hajj sì lẹ́ẹ̀kan lọ́dún nínú ayé nínú ìṣẹ̀lẹ̀ mùsùlùmí ni èsì lọ́dọọdún واتموا الحج والعمرة لله olùfà tí a bá mi sọ wípé béèyàn bá ti ṣiṣẹ́ hajj lẹ́ẹ̀kan olóore fún bí bá ń lówó gan láti máa lọ lọ́dọ̀ ọdún tó máa ráyà kò sì ráyà owó tó fẹ́ fi ráyà tí ò ráyà yẹn kó fi dẹ́nu ìlú kú òwò kó fi ṣàánú àwọn aláìní olóore fún yàrá ju pé kó máa pààrà hajj lọ́dọọdún lọ ṣe hajj lọ tí àwọn èèyàn sì ń jẹ́ àláyíká rẹ̀ tí àwọn èèyàn sọ̀fà ní sàkárí rẹ̀ àbí táwọn kan náà fẹ́ lọ tí wọ́n ní àlàáfíà kí wọ́n lọ ṣùgbọ́n kò sí àlàáfíà tòwó ó sì mọ̀ wọ́n lẹ́yìn sí ìwọ̀n mọ́ṣáláṣí bàbá yìí kó àyè tó máa ń sábà tí ó dúró kìrò fún èsì ìfà oúnjẹ àti káwà gbogbo wọn lọ́wọ́ fún èsì nílànà mùsùlùmí èyí wọ̀ ní gbogbo mọ́ lọ́dọọdún tó máa pààrà eyín pààrọ̀ eyín lọ́dọọdún rẹ́lò ní ìlọ́mù bá ti lọ ti wọ́ ó sì lè ṣe ṣe káyé nínú àwọn mẹ̀lẹ́bí rẹ̀ táwọn náà ṣèlérí báwọn ó lọ hajj ṣùgbọ́n tọ́lọ́wọ̀ yọ̀ǹda rẹ̀ fún wọn tí kò fìdí wá bá wọn ó lè bá wọn lọ ní àníyàn tí wọn wọn lè ládàá ṣe hajj olóòjọ ìkìyà ọlọ́run ó sì fún wọn náà ládàá ṣe eré tó ṣe وأتموا الحج والعمرة لله bàbá fẹ́ fi ṣe hajj ṣíṣe àti iṣẹ́ ọgbọ́rọ́ ṣíṣe ó gbọ́dọ̀ pé pẹ̀lú àwọn orígun tí ń bẹ méjèèjì àwọn ọ̀ràn ìyẹn méjèèjì ó gbọ́dọ̀ pé nínú àwọn orígun tí hajj ṣíṣe oníkágbé ìmọ̀ràn aṣọ ìṣọ́rọ̀ wọn a máa pè ní aṣọ ìṣọ́rọ̀ torí pé gbogbo tí ọlọ́run bá ti ṣe ní ẹ̀tọ́ fún yẹn kéèyàn tó gbé aṣọ yẹn wọ̀ tí èèyàn bá ti wọ yẹn tẹ́ ní ibi parí iṣẹ́ hajj èèyàn àbí iṣẹ́ ọmọ èèyàn ó ti di èèwọ̀ fún yẹn òun náà wà nípò tẹ̀lé rọ́tì ìṣọ́rọ̀ bá a bá fẹ́ kí n lẹ́yìn bá ṣàlùwà látẹ́ àìlédè wọnú ìdákàmọ́ tí fájíà akọ̀sí ìgbọ́nà ọba tó bí abèrè wọn. ìtumọ̀ yẹn náà ti ń jẹ́jẹ̀ pé rọ́tìlẹ̀ ṣọ́rọ́ mi ní wípé gbogbo tó jẹ́ mẹ́ta yé tó ń ṣe kó tó wá sábẹ̀wò aláko tó wọ ìrìn tó bá ti ṣe ọ̀mọ́ wá ipá gbogbo àwọn nǹkan nì ó ti dèrò ọkọ̀ tó máa ṣe jíjẹ múmu ó ti dèrò fún olóyè rú kíkí ìmára ìmáta ó ti dèrò fún olóyè rú kíkí ìtumọ̀ rotayé débi tó tún wá kọ ní ẹ̀yìn tọ̀nà lórí irun ó ti lè wọ̀ ipò yẹn náà ni ìṣọ́rùn wà tó bá ti wẹ̀wẹ̀ tó ti ní àníyàn pé lọ́la náà ní sẹ́ hajj wọ́n bẹ̀rẹ̀ àti àníyàn ni mo ti ní lẹ́nu pèsè níwájú ó sì ó bẹ̀rẹ̀ ní sáré ilé oṣù ìgbẹ̀rẹ̀ ṣe jà ó wẹ̀wẹ̀ náà nílàtí ló bá gbé aṣọ yíwọ̀ wọ́n fi kájà ní apakájà rẹ̀ ayò apá ọ̀túnlẹ̀ ìpakájà wa yóò kú apá àlàáfíà sí a sì ìró sísàlẹ̀ bí ìró lásọ tí ò gbọdọ̀ ní òun tún yẹn lára funfun náà lé yóò sì máa jẹ́ obìnrin ilé ìrọ́mù àní ìrọ́mù lóbìnrin ní obìnrin ní wọ́sọ ìrọ́mù òfin islam lórí tí wọ́n ní pé gbogbo tẹ́ bá láǹfààní àti ilé fi gbé ìrọ́mù nílẹ̀wò ẹ̀wọ́ ìbá àjáǹkárá ìbá àjẹ́gínì oríṣi aṣọ yòówù tí ìbá wù àwọn obìnrin ẹ̀fì gbé ìrọ́mù àbáwọn ọkùnrin ó di ọ̀ràn àyàn fún wa ká aṣọ yìí bá a bá ti wọ aṣọ yìí tán èmi àti ìyàwó mi la jọ wá hajj ìjọkùnrin sí ìlò mi mo fẹ́ rí ó dé wọ̀ ìtumọ̀ tó fi jẹ́ ìrọ́mù nìyẹn nígbà náà ọlọ́mọka tí èmi àti ẹjọ́ ń lọ́rọ̀ wọn àtòbí rẹ̀ wá wá hajj lábá ní bóyá wọ́n sì ṣe ìyí wa papọ̀ ní hajj kẹsí ìgbà tó bá gbé ìrọ́mù kódà ìwọ tó bá gbé ìrọ́mù ó lè ṣe ìdí ọmọ fún yàn bẹ́ẹ̀ ni wọn ò ìtí fi ń jẹ́ aṣọ ìṣòrọ́mù nìyẹn àágbé fún múrọ́ bẹ́ẹ̀ ni àágbé fún hajj ṣíṣe àwọn nǹkan wọ̀nyí orígun ló jẹ́ níbi iṣẹ́ hajj ṣe múrọ́ lára àwọn orígun ṣe hajj ò ní àràfá torí kò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní alhajj arafa in ti jẹ́ ṣe hajj nìkan ní ká lọ àràfá lẹ́yìn rẹ̀ onítọ̀wá kò lè fa bọ̀ àwọn ṣe hajji nìyẹn káàsì ìgúnran níjọ́ táwọn tí ò bá lọ hajji bá ń tẹ̀rẹ̀ léyánlé wà á tí ń hajjá wà ẹmọ́rọ̀ chàlélá àwọn ṣe hajji rí lára àwọn orígun ṣe ọmọ́rọ̀ ṣiṣẹ́ òní kásá ìjíjẹ́ tọ̀wọ́ káìrọ̀ kiri ká ilé ọlọ́run káàsì ìṣe pọ̀sẹ̀sẹ̀ láàárín sọ̀fà àti mọ́rọ́wà àwọn orídùúsẹ̀ tí ń rọ́ nìyẹn tó wà kí mú lájà mọ́rọ̀ tẹ̀lélá dandan ní agbọ́dọ̀ pé bàbá fẹ́ ṣiṣẹ́ hajj wa láṣẹ pé bàbá fẹ́ ṣiṣẹ́ umrọ̀ wa láṣẹ pé agbọ́dọ̀ pé torí kò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ hajj kan ṣoṣo tó ṣe láyé ńgbà tó parí rẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí jọ́nà ó ní khudhu anni manasikakum la'alli alqakum ba'da 'amikum hadha jíṣẹ́ ọlọ́run ní iṣẹ́ hajj ń ṣiṣe ẹ̀sì ti kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ mi ẹ̀sì ti gbámú báyìí o èjì bá yé yín ẹ béèrè o torí kí ni la'alli alqakum ba'da 'amikum hadha ó lẹ́yìn ọdún yìí bóyá háyè tí ń bọ̀ wá lọ́dún tí ń bọ̀ ó lè mọ́ sojú mi láyé mẹ́ fẹ̀nẹ́bì sọ bẹ́ẹ̀ tí ń já sí gbogbo ẹ̀kọ́ tó fi ṣe ńlá kọ́ wa nípasẹ̀ hajj tá a bá fẹ́ pé iṣẹ́ hajj wá ṣíṣe a gbọ́dọ̀ gbọ́ yé ká sì lò وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فمن سيسر من الهدي فإن أحسنتم فما استيسر من الهدي بعد جبي إليك قوة قلوا وانا المسلمين الحصر إذا منعت من الوصول إلى البيت تبدو nǹkan tó kọ̀ ní yín jẹ́ ẹ̀dẹ́ láyé wọ́n gbòòrò mọ́kàmá ẹ̀dí láǹfààní sí kẹ́ ẹ̀wọ́lé ọlọ́run bá ìdí tó bá tọ́lọ̀ ní sọ àyà ìkàlẹ̀ ní òkú náà wọ́n ni tó ṣẹlẹ̀ ní àmì ìdẹ́yìíyà àdìsọ lẹ́yìn tó fẹ́ ṣiṣẹ́ ó múra ṣùgbọ́n àwọn kòfèrè ò jẹ́ wọ́n wọlé síbẹ̀síbẹ̀ olúwa wá ní gbogbo ìdájọ́ àbáwọn iṣẹ́ ìjọsìn téèyàn ṣe ní ìlàbẹ́ ṣe ń mọ́ra ẹ̀ṣẹ̀ náà ni tó lẹ́yìn kò sí adúpẹ́ fọlọ́run fàyàbàlẹ̀ ọkọ̀ tí wà ọlọ́run ti dá mùsùlùmí àti ìsìlámù lọ́lá kò sí dá mẹ́rọ̀ gbogbo mọ́kà wọ́n ti wà lọ́wọ́ mọ́ àti ẹ̀jẹ̀ nípò orílẹ̀-èdè wa tí nǹkan bá ti ẹ̀ṣẹ̀ ìdúgbẹ́ kùsínà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè pé ìrẹ́pẹ́ kò ní jẹ́ káwọn mùsùlùmí ọmọ ìlú òun lọ ṣiṣẹ́ hajj tí ò bá sì ṣàyà balẹ̀ ọkà ní gbòòrò mọ́kà bóyá gbòòrò mọ́kà àbíjọba sáwọ́dí àtijọba kàríjà lápòjúwò tó sì lè mú wàhálà wá fún àwọn sábà jájòjì láti wọnú ìlú tí sí ìjọba orílẹ̀-èdè kan tí ó gbà títí sí ìsìn wọn lọ hajj nígbà sí pé ọpẹ́ fọ́nà lẹ́yìn kò sí tí ń kọjú wálé yọ láti lọ ṣiṣẹ́ hajj mọ́ láti kí àwọn kìfì rí ṣùgbọ́n àwọn kan nílẹ̀ kọ níyà láti ṣe iṣẹ́ hajj bíi kí ni bíi kó rẹ́yìn ìyẹn ti gbé iṣẹ́ hajj ó ti gbé ìran ó ti dé gbòòrò mọ́tà ó ti wá ṣe ìran ẹ̀ láàárẹ̀ bá dé bá ọlọ́run wá bẹ́ẹ̀ oríṣẹ́ hajj yìí ṣe mẹ́rin àwọn ọmọ aláàdà ní àbí ìkan rẹ̀ ló sọ́nù lára àwọn nǹkan tó bí ṣe àjọ́lẹ̀ jó kíkan rẹ̀ nù ó sì lè jáde pé ó mọ́ lọ kí máa wọ́n ibi sọ́nù ó sì lè jẹ́yàwó ṣẹlẹ̀ sí tí ó níwọ̀n àwọn tó jọ bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ ọlọ́run ní yìí sáà èyí tó bá rọrùn nínú táà fi ń pa hádíyá ó ti ọ̀rọ̀ ìyá kẹ́ ẹ pa agbára fún yí fún hádíyá agbára fún yí méje fún hádíyá agbára àǹpa màálù méje fún hádíyá bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni àwọn ẹran bí ẹran òun kọ ẹ̀rìn ewúrẹ́ irú ẹni tí mo kọ̀ níṣẹ́ bá ṣẹlẹ̀ sí tí ò ráfàdé àti iṣẹ́ hajjìmọ̀ ó gbọ́dọ̀ pa ni tó bá ti pa tẹ́ yóò parun rẹ̀ yóò fi aṣọ ìrọ́rùn rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run bá ti ṣe nígbà tí tí ọ̀kúndé rí aṣẹ rẹ̀ fàmàlá méjì ní fọ̀síyá ríṣẹ́ ọ̀rọ̀ gbogbo ntàlẹ́ ní ṣe ń dọ́nà ìyẹn náà ń ṣe torígbà tí òbí ṣe ọlọ́run àdéṣọlá àjọṣẹlá tó dí kí àwọn ìdílé ìlú tí ó pọ̀ mọ́ta ìdájọ́ ilé ti ṣẹlẹ̀ àlẹ́yìn wa sọ fáwọn sàábà wípé aṣọ ìrọ́mù ń jẹ ẹgbẹ́ láti gbòòrò màgínà fúnṣẹ́ ayé yìí ṣiṣẹ́ ó yẹ ẹ̀kọ́ sọ náà kalẹ̀ àwọn sábà sì ti gbọ́ nígbà bá ti wá aṣọ ìrọ́pò yìí kalẹ̀ àwọn òsì ń múra náà eléyìí bákan lára àwọn sọ̀hábà èyí gbọ́dọ̀ máa sọ bákan ní wípé ẹ̀rẹ́ ń síwájú ń bá ń pèrè wà láàyò àlàáfà tí kìí sáwọn bèbèrè ni wọ́n bẹ lórí ìbàjẹ́ ní táwọn bẹ lórí òdodo kìí sí táwọn wá àdúgbò sí lọ́sẹ̀ẹ̀sì ẹ̀yà sọ́dọ̀gún kó jíjà ilé ọlọ́wọ́ bá yí alẹ́gbẹ̀rẹ́ òwúrẹ̀ code of treaty tí ń bẹ lágbàtà obìnrin ní àwọn ọmọdé tí ń rẹ̀ ọlọ́wọ́ kádàrà bá wọ́n mọ́kàṣẹ́ gbọ́rọ̀lú ní ẹ̀ so ìdájọ́ ni tí ó jẹ́ ìtara fún wa náà ni kápọ̀ aṣọ ó máa lẹ̀ kápára fún yí lẹ́yìn náà àwọn tá a yọ́kùnrin kápá orí wa òjíṣẹ́ náà bá pe hájímù rẹ̀ àlẹ́ hájímù onígbàjámà lẹ́yìn bá pe onígbàjámà rẹ̀ ó ní orí kó tó pè ó sì bá àwọn wípé ẹ̀rọ parun ẹ̀rọ parun gẹ́gẹ́ bí ìjọba ẹ̀dẹ́ èèyàn kìíní yẹn ó ní bàtà lára wa ní tètè fẹ́ kọ̀ǹpláì jíṣẹ́ ọlọ́run alẹ́sọ̀rọ̀ ìsàlámù kánà àwọn ìyàwó rẹ̀ tó ń bẹ pẹ̀lú rẹ̀ ìyàwó ìsàlámù wọ́n ní òbí ṣe ọlọ́run nígbà tó ké sáwọn sọ ágbà pé kí wọ́n fáwọn orí tí wọ́n ti fa ó sì ẹ̀mọ̀ ọdún wà lẹ́nu òfin ọlọ́run ẹ̀ mẹ́lò ni ó dá ìwọ́n náà kó fárí jẹ onídàgbàjámọ̀ rẹ̀ kó fáwọn fún wọn kó wò ó bí wọ́n fà yóò lè fà sí bí alẹ́ ti fi onígbàjámọ̀ tó gbàjámọ̀ fún afẹ́fẹ́ lẹ́jẹ́ lè tó mọ ọkọ̀ orí àlẹ́ fẹ́ràn gbogbo àwọn sàábà orí mùbá alọ́bẹ̀ẹ́sẹ̀ fọ́ọ̀mù wọn lórí ṣe wípé nígbà míì practicability tí ẹ̀rẹ́ ti àwọn èèyàn sí ó ṣe sẹ́jú púpọ̀ ń sọ̀rọ̀ lọ ó ṣe sẹ́jú púpọ̀ sí kí ń sọ̀rọ̀ lọ àti pé lápàá lọ́rọ̀ tí èèyàn sọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ أتأمرون الناس بالبر وتنسون أنفسكم ìyẹn sọ fún ìgbẹ́ lọ sí dáadáa dáadáa ìyá sí rí o ìyá wù wá rí o ìyẹn tẹ́lá wá jẹ́ iṣu sáwọn ló tẹ̀lé tí wọ́n gbọ́rọ̀ sí ẹ̀lẹ́nu àmọ́ òtí ẹ̀ fẹ́nu sọ lójú àwọn náà lójú ṣiṣẹ́ rẹ ó sì já síwájú ojú ọba rẹ ojú ọdẹ máa mú un ìjẹ́ lè máa mú un jẹ́ máa ṣiṣẹ́ ẹ ojú olórí ẹbí orí ẹ̀ẹ́dì kan ní parasátà tí wọ́n fi ẹ̀ẹ́dì àwọn yóò ṣe kí ni ó máa ṣe láti kó sọ ẹ̀kọ́ kan nìyẹn gbogbo nǹkan táyà ń ṣe gẹ́gẹ́ bí hádìó àbẹ́rẹ́ bí fídíà ìyẹn náà ló ti ọ̀ràn ẹ̀yàn bá wa náà nínú ẹ̀sìn wa ó lè jẹ́ àárẹ̀ ní ìjẹ́ kò ní sí mọ́ àmọ́ ti bá bá gbé ìrọ́mù wọ̀ tó ti láì ní ìdí ṣiṣẹ́ rúmúrọ́ àti mo ṣiṣẹ́ hájì ní france kan ló ṣẹlẹ̀ lórí ìṣe náà ọ̀ràn ẹ̀yẹn tó bá jókòó ó farun rẹ̀ ọ̀ràn yẹn ni ó gbé ìrọ̀rùn rẹ̀ kalẹ̀ ó bẹ̀rù yẹn ó bẹ̀rù gbé ọ̀ràn yẹn ni ó pa hábíù ولا تحلقوهم حتى يلقى الهدي محلا ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ fàáyé yín bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ hajj lọ́wọ́ abẹ́ ṣiṣẹ́ rímúrọ́ lọ́wọ́ bíléèdì lẹ́nu tẹ́ bá ní gbogbo tẹ́ bá wó tó bá di tẹ́ ti mú yìí kú lórí àbí ìrun ara ó lè jẹ́ ìrun àbíyá ó lè jẹ́ ìsàlẹ̀ àdúgbò tó ṣe wípé tó sáàbà ń ṣiṣẹ́ obìnrin ló wọ̀ gbọ́dọ̀ obìnrin ṣe ṣiṣẹ́ obìnrin ní irun wọn yìí ní irun gbà owó mi lápá ní irun gbà kì í sábà kọ́mọ̀ gómìnir onírun gbà kúrò nílẹ̀ yorùbá gómìnà bá dẹ́rùn gbà olóòtú tí wọ́n kì torí kó sún ìjì sí kọ́ṣọ́ yorùbá gómìnà ní wọ́n gbà ó kò wá bù ní orúkọ mi tọ́lọ̀ bá fún wa kẹrù náà ó tó wá gbóná tó bá tún wá gbóná báyìí tí máa láàbò ní àbò ó ti pé ó lè rẹ̀ ní onírúgbọ̀n títún láàbò mú obìnrin kí nínú ṣe

bó pọ̀ ló já sí pé àwọn tì ní ohun kọ́lọ̀ ń bá wọn lé àìsàn tá bá ṣe owó tàbí tó kù pé àwọn arẹwà báwọn yẹn. lọ́kùnrin tó bá ti wò pé ṣe hajj bọ̀ ìyẹn tó lórí pọ̀ ní pé mọ̀ lè bá má dé ìkan sẹ́wọ́n bá wọn kàn kù kalẹ̀ ìgbà tó ti parí ṣe hajj ó lè rí nǹkan kù lára. àmọ́ láti wò tó ṣe ṣe hajj lọ́wọ́ nínú àwọn èèyàn من محظورات الإحرام ونقولون الكفار أهم يوم أبي ورانا نفا سام فرنا ونفا gbogbo àwọn àbá àbọ̀pọ̀lọpọ̀ àwọn àbá lórí wàlá tẹ́lẹ̀ owó ṣàbùn àjẹ́ ìrọ̀lẹ́ ẹ̀yìn òmìnira lọ́fíìmọ̀ ìdájọ́ wípé lẹ́yìn irun ara àti irun orí lẹ́yìn irun ara àti irun orí àwọn èékánná náà kò yá máa fáwọn bàbá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ irun èékánná ànífà láti mọ́ wá bẹ̀rẹ̀ irun èékánná àbí èékánná ọwọ́ àníge èékánná ẹsẹ̀ náà àní gé láti parí iṣẹ́ hajj ó ní hatta yablugha al ṣe mahillah títí tó fi gba àpẹẹrẹ hadiya láyé rẹ̀ ìyẹn ní múná ìjọ tí alálàájì ń pẹran sí níjọ́ náà làwọn tí wọ́n ń bẹ nílé ń léyà sí ní ọjọ́ ọdún السعدي رحمه الله تعالى من والأفضل أن يكون الحلق بعد النحر òun كي kí أبي àbí ìjẹ orí kó já sí nígbà bá gúnran tán lámàá ṣe yẹn nígbà bá gúnran tán òun lá ṣe níbàmú sí ayà yìí wala tahliqu ru'usakum hatta yablugha al-hadiyu mahillah káṣe kákọ́ sí irun ká tó lọ pẹran kìí ṣe wò àmọ́ ká bàbá darí kò lárọ̀fá síwá sí múnà tí Muzdalifa tako Muzdalifa tá a gbàbẹ̀ wá sí múnà láti wá gbọ́nra níjọ́ táwọn tí wọ́n bá ń ṣe léyá nílé tí wọ́n lọ hajj bá ń pẹran léyá kákọ́ pẹran wa náà ká tó fárí olóbìjá sí pé àyà yìí kò ṣe ká tẹ̀lé wọn ló dáa jù ẹ sì rí pé eléyìí náà ní bẹ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sìn fẹ́ni tí ò bá pẹran léyà wọn ní láti gbà tí oṣù tàbí ń ṣe iléyà tó bá ti jáde min awal yomi min shari dil hajja ẹni tó bá ti pé yóò pẹran léyà kì í ṣe alápàtà o alápàtà mi lè mọ òwò àti pẹran léyà torí pé iṣẹ́ ṣíṣe iṣẹ́ àpáta ṣùgbọ́n wọn tó olówó tó fẹ́ pẹran léyà gangan láti jọ́ àkọ́kọ́ ní ìjọ kejì ìjọ kẹta tí èdè ọjọ́ tá a ṣe léyà ìmú orí ìgẹrun ìgẹ ìgé ìkànnà ọwọ́ àbítẹsẹ̀ ó di kí ni ó dé wọ̀ yẹn láti fi jọ àwọn tí wọ́n wà ní mọ́kà tán ṣiṣẹ́ hajj èyí ó sì ní ládá níwọ̀nba náà tó tẹ̀ jáde pé èyí ò ní ládá èyí ò lè ní ládá iṣẹ́ hajj làwọn ti máa ń sọ pé lẹ́yìn bàtà bá ti ti ìdì dé níjọ́ léyà ẹni tó ń fẹ́ pẹran nì tó bá ti pẹran tiẹ̀ tán irun rẹ̀ tó kùn nì olèmọ̀wá olèmọ̀wá fàdúgbò mọ̀ ìgbẹ́ ńgbà náà ojóbìnrin ni olèmọ̀wá di irun rẹ̀ ńgbà náà àwọn èèkan náà fi ṣe sọ̀bọ̀rọ̀ sọ̀bọ̀rọ̀ sọ̀bọ̀rọ̀ nì olèmọ̀wá di ńgbà náà so súnà ni ó sì dá ká ṣe bẹ́ẹ̀ nígbà tí ń jẹ́ nǹkan èèwọ̀ fẹ́ni tó bá ti ṣe hajj láti ṣe kìí ṣe nǹkan èèwọ̀ fáwàá láwọn tá a bá lọ hajj tó lè fẹ́ràn léyà láfẹ́ pa ń lé ṣùgbọ́n èèwọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ tó bá ti ṣe hajj tó lóun gé èékánná àbó òun fáwọn orí sáájú kó tó gúnra àtó bá gúnra tán ó lè mọ wá ó lè mọ wá gé èékánná rẹ̀ ló fi ń lóore jùlọ ayàyè ó ń ṣàlàyé fún wa wípé alìtàmọ́tẹ̀ àwọn òbí ká sọ tí ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn ni torí pé ọ̀nà mẹ́ta náà la fi máa ń gbà ṣiṣẹ́ hajj ọ̀nà mélòó la pè rí ọ̀nà mẹ́ta la fi máa ń gbà ṣiṣẹ́ hajj mẹ́tẹ̀ẹ̀ta nìyí Islam sì faramá mẹ́tẹ̀ẹ̀ta ló ní ẹ̀rí inú súnà Muhammad sallallahu alayhi wa sallam a ní hajjul ifrad a ní hajjul tamattu bákan náà ni a ní hajj èwo ní kẹta rí hmm? hajji al-qiran ani hajji at-tamattu ani hajji al-qiran bẹ́ẹ̀ náà ni ani hajji al-infirad àbí káwọn ìlú ìpè ní hajji al-mufrad ìyàtọ̀ kéékèèké náà níbẹ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n ẹyọkan ló gbajúmọ̀ jù láwùjọ táwọn èèyàn máa ń ṣe torí pé ẹyọkan yẹn òun ló fẹ́ẹ́ fẹ́ rọrùn jù nínú mẹ́rẹ̀ẹ̀ta hajj lè mú fúrọ́t òun ni kí mùsùlùmí ó láníyàn pé mo fẹ́ lọ ṣiṣẹ́ hajj nìkan mi ì ṣe umrọ tó oṣù hajj ńlé yóò kẹsẹ̀ sí rìn yóò wọkọ̀ ní àbí yóò gba aeroplane ó mọ́kà tí ò bá sì di ọjọ́ tí wọ́n ṣẹṣẹ́ hajj kò ní bẹ́ẹ̀ torípé àníyàn rẹ̀ ní wípé hajj nìkan ló ń fẹ́ ṣe ìrànkan nìyẹn náà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta fi máa ń gbà ti ṣe hajj ọ̀nà kejì hajj olùkọ́rọ́ọ̀nì ó ní pé mo ní àníyàn umura ṣe àti hajj papọ̀ bí ṣe wá ṣe ní pé ẹsẹ̀ kan ní ìṣe méjèèjì sí múra fàánà kejì wà ń gbòòrò mọ́kà kó sòtò lè hajj àtàbí ṣe hajj tó wọlé ṣùgbọ́n mi ì mo dúró sóòtẹ́ẹ̀lì mi mo ń kírun ní káàbà mo sì ń ṣeré mo sì ń ṣe fàájì mo sì lọ ń wòlú kiri nígbà di ọjọ́ kẹjọ tá a bẹ̀rẹ̀ ṣe hajj ọjọ́ keje rẹ̀ àbọ́jọ́ kẹfà rẹ̀ mo wá gbé ẹ̀rọ nǹkan mo fẹ́ ṣe pé n bá ti ń parí kí n sì bẹ̀rẹ̀ àti níjọ́ ọjọ́ keje dùlhajjá gbogbo ìrọ́mù mi ọlọ́run fẹ́ lọ síṣẹ́ umra aṣọ ìrọ́mù tí mo wá gbé yẹn tí bá ti parí iṣẹ́ umra yẹn mi ní bá sọ yẹn mọ́ nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ hajj èmi àti ìyàwó mi lájọ lọ mọ́kà ẹ afẹ́ súnmọ́ra wa ó dé wọ̀ nígbà náà ni bàbá kan tó ti fẹ́ fọmọ rẹ̀ fún mi apàdé mọ́kà tó bá ní mo ti ẹ̀fẹ́ yọ̀ǹda ọmọ fún wọn báyìí kí n ṣe yìgì rẹ̀ nígbà mo ti dé ìrọ́mù yẹn ó dé wọ̀ òun náà tó fẹ́ fún yàn lọ́mọ tó bá ṣe pé irúṣẹ́ hajj yìí àti mọ́ fẹ́ ṣe tó náà bá ti dé ìrọ́mù kò lè fa àyàn fọmọ bá àbí kò lè fọmọ fún yàn náà aṣọ ìrọ́mù yìí tí mo fi ṣe mi ní bọ́ọ̀lẹ̀ títí mi sì ní fárùn mi mi ní gé ìgbà tí n bá parí iṣẹ́ hajj tán màá ṣe wá ṣe gbogbo tó yẹ kí n ṣe nígbà ọmọrọ̀ màá wá sí papọ̀ oníjẹ́ hajj lọ́kẹ̀rọ̀ eléyìí náà sábà gbajúmọ̀ àwọn èyí sábà ṣe o àwọn òjò lágbàáyé Islam bóyá àwọn èèyàn ń ṣe tí wọ́n ṣe púpọ̀ ni ní hajj tí a máa ń tó ló gbajúmọ̀ jùlọ ń ṣe yóò kú bí ọjọ́ bíi mẹ́ta bíi mẹ́rin tí fi máa tún ṣe fàájì wọ́n ló tẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ mọ́kà tó ló dáa jù ń fẹ́ lọ wo bẹ̀ àwọn atájọ́ lọ́mọ kéwúdé ìfẹ́ ra kíra ìyàwó òun dání ó sùn mọ́ra wọn tó tóun bá ti parí iṣẹ́ yóò àti rí àwọn mẹ láàrin wọn àti hajjú alqiran àmá àwọn méjèèjì yìí wọ́n wà pa hadiya wọ́n pé sẹ́rí hadiyu tí wọ́n pa yìí kèé ṣe hadiyu tí alálàájì ń pa iṣẹ́ hajji o wa ka torí ìrìn ìtàndápọ̀ ilọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe lórílẹ̀-èdè tó ló fẹ́ rọrùn kúrò lágbàáyé ìsìláàmù gan lọ́pọ̀lọpọ̀ àyè lágbàáyé gan irú ẹ̀ náà làwọn èèyàn máa sábà sí jù of course bóyá wà ní first batch orí ọ̀sẹ̀ méjì ẹ̀ ti wà ní mọ́kàsí ajé òtí bẹ̀rẹ̀ àwọn míì gẹ́ odidi oṣù kan gbogbo àwọn sáìdì iṣẹ́ continent yẹn àwọn Pakistan àwọn Indonesia àwọn India kankan àwọn tí máa ń dé múṣẹ́ hajj láti rẹ̀ dòlẹ̀kẹ́dà láti gbé láti bẹ̀rẹ̀ dòlẹ̀kẹ́dà tá bá ti mú oṣù ṣàwálì tá a ti ṣètúnú àwẹ̀ tán tó lè kílà ẹ̀rẹ́ ti máa rí wọn so wọ́n ti ń dé ṣiṣẹ́ hajj gan for more than a month táwọn ti wà ní mọ́ kàkàlẹ̀ wọ́n wà pífà tí wọ́n kọ́ sí omúra wọ́n máa yìí sí omúra àìkúnjẹ ọjọ́ méjì sí omúra wọ́n náà ẹ̀kọ́ di òjò ṣe láàrin wákàtí mélòó kan náà láti ń ṣe ìdíwọ́ kan lè wáyé mérò bá pọ̀ kò mọ́ra yìí ṣe tọ̀wá pẹ̀lú sí ẹkú ṣe à ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ láàrin sofat marwa

Islam farama àtàmọ́tòrò nìyẹn bọ́ọ̀lù yìí ilẹ̀ lọ ní hòtẹ́ẹ̀lì tó dé sí wẹ̀ dáadáa jẹun ṣe tó bá wọn ò nìkan halal ṣe tó bá wọn ò nìkan kíni halal àmọ́ nígbà wo bá parí iṣẹ́ hajj rẹ̀ ó pa hadiyu hadiyu ọ̀pọ̀lọpọ̀ aláàjì yìí pa ẹran iṣẹ́ hajj nìkan ní ọjọ́ tí wọ́n bá ń gúnran ní mùnà táwa táàbá lọ hajj táà ń pẹran léyà nílé ẹ̀rìn yẹn nìkan lọ́gbọ́ wọn láti máa ń pa ìfẹ́kọ́nà kó sànù wọn ìfẹ́kọ́nà kó sànù wọn táyà sì ṣàlàyé rẹ̀ ìran mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tàbí mọ́ ń gbà ṣe iṣẹ́ hajjire faman kana minkum أو به أذى من رأسه ففدية من صيام ففدية من صيام أو صدقة أو نسك Olúwa wá ní ẹni kan ó kò rí àǹfààní àti pé àwọn ọ̀ràn èèyàn àbí àwọn orígunṣẹ́ hajj ó lè jẹ́tọ̀ wá fòlè fáádọ̀ ní ọ̀rá àǹfààní àti ṣe níjọ́ abá padà sí mùnà tá a gún ọ̀rán tán tá a fárí bíyàn bá ráǹfààní kó padà wá mọ́kà kó wá sí tọ̀wá fòlè fáádọ̀ kó rọ kiri ká ilé ọlọ́run ó lè rẹ lòmíkùmọ́ra yìí lẹ́yìn náà islam fààyè ó fààyè ilẹ̀ pé ńgbẹ̀ bá parí iṣẹ́ yín ní mùnátá yẹ́yẹ́ ní ọjọ́ kẹta sọ́jọ́ kẹrin padà wá sí tòwá fún ìfádọ̀ kò tún wá ráyè rẹ̀ náà ó rẹ̀ rí ẹ̀ tó wá rẹ̀ gẹ̀ bóyá ń padà wálé ni ráfà ti má iṣẹ́ ájò sì tí pé bá dandan ni kó pa hadiyu kó fi ṣe ìtanà àwọn adá kan lórí bó bá lòun sí orí ilẹ̀ ní gbangba ní náà kò ń fẹ́ sórí òun ṣe káàrin kọ́ mọ̀ wọ́n gbá ah, irú orí wò lélẹ́yìn kí ló ṣe ń bí kí ló ṣe ń bí ó tẹ̀lé ogún ọdún sẹ́yìn gan òun ti fárí mọ́ pẹ̀lú ilé lọ́dọ̀ ti wà láwàtà ọjà ṣùgbọ́n àwọn yẹn ó kàn máa kọ́ọ̀bù Islam lẹ̀ fún irun ní bo àlébù orí ó pa kí la pé ó pa hajj o فمن تمتع بالعمرة إلى الحج eléyìí náà ń bẹ fún gbogbo ẹni tó bá ṣe wípé ó pa òmúra àti hajj ṣíṣe papọ̀ lẹ́ẹ̀dí fi ń wá ìgbádùn من صيام أو أو نسك irú ẹni tẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀ sí ó padà fárun tí ìsìláàmù ní amáfà yóò sì fi díyà nínú kó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àbí kó bọ́ aláìní mẹ́fà àbí kó sì pa hádíyá ó ní ìlówó hádíyá lọ́wọ́ tí mo lè pa ìsìláàmù ní kó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ó ní ìláǹfààní àti ìgbààwẹ̀ ọjọ́ mẹ́ta kó bọ́ táálíkà mẹ́fà options mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ní ń bẹ fún yàn ó yẹ kí yẹn lè ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta béèyàn ò bá lè bọ́ táálíkà bóyá táálíkà náà lè yàn alákàtí ṣe wọ́n fi ṣeṣẹ́ hajj yẹn nìkan níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kò sì gé lé mẹ́rù tẹ́lẹ̀ torí kò rágbọ́yé rẹ̀ tó kù nílé fàṣíyàmù kò gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ó lówó láti lè parí yá orí nusuk gbogbo ibi tá a bá ti rí ogbólóhùn nusuk nínú Qur'an àbí nínú sunna ìtí máa ń túmọ̀ ní iṣẹ́ ìjọsìn kádùkù nǹkan قل إن صلاتي ونسكي ومحياي ومماتي wa رب العالمين ìtí ń jẹ́ nusuk nìyẹn ìjọsìn ni ṣùgbọ́n ó ní ṣe pẹ̀lú kájú nǹkan ní nǹkan Islam ní gbogbo ẹran tí ìsìláàmù bá lòun ṣe lẹ́ẹ̀tọ́ fún wa láti lè jẹ náà la lè fi ṣe ìbáàdà àmì tí ìsìláàmù bá ti ní èèwọ̀ ni àdé pákà fi sin àfisìn náà àbúrẹ́ tá ń sọ yìí ó ní ìgbọ́dọ̀ mọ́gbé kan náà ni ó ní ìhìrọ́mù tẹ́ ní kí ń wọ yìí à ìlú tó wọ́n sọ míì o gbogbo àwọn nǹkan yìí wọ ní kẹ́ ìwọ ní ẹwọ́sọ míì lóyìn ìfọ́n a ti sọ ìdáyọ̀ tàwọn obìnrin lẹ́ẹ̀kan síwájú àbí ó ní bẹ́mi ṣe wà yìí èmi ò lè mọ́ kí para ara àwọn kan o tètè tàwàdà ó ti kán túra rí sára ní bá ń já bí kán rẹ kò lè ó mú ni mi nínú kó gbà ọjọ́ mẹ́ta áwọ̀sàn ìdákọ̀tín àbíkò bọ́ táálíkà mẹ́fà áwọ̀ onúsúkín àbíkò pa hadiya فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فمن استيسر من الهدي olùwà wa ní tó kàn yín bá wa balẹ̀ kò sídìí wọ́n kàn jẹ́ rí látọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn rí àárẹ̀ kan tó ní ẹ má ṣiṣẹ́ hajj ń ṣe láṣẹ pérépéré bẹ́ẹ̀ ni kò sí dọ̀rú rí kankan tó ní ẹ má hajj yín àmẹ́ni tó bá ṣe tàmọ́ tó rò sẹ́ sẹ́ríkọ́nà tún padà tó tún sọ mo ló jẹ́ pé a sábà ṣe tó ló sì fẹ́ rọrùn jù ká iṣẹ́ ọmọrọ́tá ká wá bọ́ aṣọ ìrọ̀n ká láǹfààní sí gbogbo àwọn tó ti fún wa tẹ́lẹ̀ ká tó mọ hajj wọláyà tó sọ yìí o eléyìí yàtọ̀ sí ẹran tí alálàájì máa ń pa ní múná فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب ó lè wá ṣeéṣe kí èèyàn mọ́rí hábí yìí pa ọmọláàmì yá jìde ẹ̀rẹ́ ń bá rí kò rí kò sì ní owó rẹ lọ́wọ́ ìgbà ní ìyẹn lè mọ́rí bí máa ń rí ń sọ yìí lè èèyàn tí ó bọ̀ ẹran tí ó bọ̀ gbogbo ẹran bá aláàjì ń parí mọ́kà náà àwọn kan náà lẹ́kọ̀ọ́ fún bíjọba ti máa ń ṣe ètò ẹ̀ tí wọ́n lọ parí bí wọ́n ti ń pa olùgbà tó ṣe bá lò ó ráyè fẹ́ sọ̀tún tó tó ní ó mú ọ lọ́dọ̀ tí wọ́n fẹ́ràn tiẹ̀ wọ̀n ṣùgbọ́n kan balẹ̀ wípé bíjọba sáwí ṣe ń ṣe ètò àwọn tí wọ́n mọ tí àwọn aláàjì ó máa sanwó fún tó mọ̀ pẹ̀rẹ̀ yìí kìí sí jàǹbá wípé wọn ò pẹ̀ràn sí hajj ni kìí sí jàǹbá rẹ̀ bíjàmbá yìí bá tẹ̀ wá wà ó kọ ẹni tọ̀hún ó kọ ọlọ́run èsì ti tiẹ̀ mọ́ tọ̀ hádìyù tí mùtàmọ́tì ó wà á pa yìí ó lówó rẹ̀ lọ́wọ́ ó ní mo ti gbọ́ gbogbo àwọn tí wọ́n ní mo dá lọ́rùn fi ṣe hajj yìí ó sì yẹ kí n paná tí wọ́n ní apá wọn àmọ́ mo ti fẹ́ rí báyìí owó tó wọ́ sí ẹran yẹn ó lè fi sàárà fún yẹn nígboro maka samanu hadihi aw hadal hadi lápòjúwe tí ẹ̀ bá fàájú ẹran tó wọlé yá lọ́rùn sí oye tí wọ́n ta nàìjíríà ní bí 25,000 bí 30,000 ṣìyẹ́ sì ní lówó lọ́wọ́ kó fi ṣe sàárà olùwà wá ní fàmẹ́lẹ́mẹ́yìí lè fọ́ síyá mú sálásàkì àyíyá mú وسبعة إذا رجعتم ìyí òun fẹ́ tó bá ṣe tàmọ́tìrì nìyẹn kò wá rí kátùngbóyé kò wá rí àǹfààní owó yìí kò sì rí ẹran kò ní ìdí pé ń fi owó ṣe sàárà mi àwẹjọ́ mẹ́wàá ní ó gbà yóò gbọjọ́ mẹ́ta ní maka àwọn àfáà sọ pé èyí tó dáa jù ní wípé tọ́rọ̀ rẹ bá ti rí bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n ń gúnran nù táwa tá à ń ṣeléyá ń ṣeléyá ńlé tó bá ti di ọjọ́ kejì rẹ̀ ó dá àgbègbè ti bẹ̀rẹ̀ sí ń gbà ọdún mẹ́ta yìí kó tó dìgbà pé ó sì tó wọ́n fòlè fábọ̀ rẹ̀ tí ò bá sì lè gbà ní mùnà bóyá bí wẹ́dà ṣe rí mùnà ìwò kó tó máa ní kó máa gbà wẹ̀ níbẹ̀ yóò pa lára ó padà wá ní sùúrù tó dé mọ́kà kó sáà sọ wípé ìpadà sí orílẹ̀-èdè tòun kò ní í ṣe pé yára yára tí òfin ní ráfà náà ti gbójó mẹ́ta ní maka tó gbọ́dọ̀ gbójó mẹ́ta ní maka aya kùránì ni fasiyamu salata ajami filhaji tó bá ti mọ̀ ń gbogbo ya international airline tó ń bá rìn wọ́n ti sọ pé ọjọ́ kẹrin iṣẹ́ hajji ní báyìí náà láwà kó yín ò jẹ́ padà sí ìlú yín ti parí táwa tí ara àǹfààní àti lọ hajj tá à ń ṣeléyá lé ṣeléyá tá à ń pẹran léyá ìjọ kejì rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí mọ́ gbọ̀n ọjọ́ náà ẹ̀ka yẹn kò ní já sí pé àwọn tòun kàn wá dé láti dá wọn padà sórílẹ̀-èdè wọn wà kún pápá mára ṣùgbọ́n gbọ́jọ́ mẹ́ta ní mọ́kà wàsàdẹ́ ẹ̀tùn ìdá ọjà ọ̀tún tó bá wá darí dé padà sílé yóò wà gba ọjọ́ méjèèje tó tó kù sígbà tó bá wù ló lè gbà sí hmm? sígbà tó bá wù ló lè gbà sí tó bá délé sígbà tó bá wù ó nínú oṣù yẹn tó parí mu iṣẹ́ hajj bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ ọdún ọjọ́ kẹsàn-án àti iṣẹ́ hajj lọ́wọ́ ọjọ́ kẹwàá àti iṣẹ́ hajj lọ́wọ́ ọjọ́ kọkànlá àti iṣẹ́ hajj lọ́wọ́ ọjọ́ kejìlá àti iṣẹ́ àtúnṣiṣẹ́ ha náà lọ́jọ́ kẹfà fẹ́ni tó bá ní farada sí ìjó nùnà tẹ́ bá sí ọjọ́ mẹ́fà yẹn mọ́ ọjọ́ mẹ́jọ àkọ́kọ́ ọjọ́ mélòó nìyẹn ọjọ́ mẹ́rìnlá o ti gbọ́jọ́ mẹ́ta nígboro mọ́kà kó tó mọ̀ bọ̀ wálé ṣùgbọ́n bá ti ń délé kí tó ní hajj tó parí jùgbọ̀rọ̀ gbìyànjú kó gbọ́jọ́ mẹ́rìnlá tó sì ti ìgbà ní àwọn alálàájì wọ́n lè rẹ́ńdà àwọn stranded ní airline tẹ́lómi bàbá rìn tó pé tó sùúrù lè hajjá yẹn parí wọn lè dáwọn padà sórí lẹ́yìn wọn olùdá padà sí nàìjíríà àbí kìí ṣẹlẹ̀ rí táyọ̀ mọ̀ sọ́gbà aláàjì kì ní àwọn ti dé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun ò tí ì dé òun ó sì máa pelé pé gbogbo nǹkan ti tọ́ fóun o àwọn àtàwọn ò rí àwọn bọ́ọ̀dù àwọn tọ́ka àwọn wa àwọn ojú ẹ̀rí wọn ṣùgbọ́n tó bá dé sí náà ní wà gbà kò ní sọ wípé yẹn gbọjọ́ méje tó kù náà níbòrò mọ́kànlá tó bá ṣe yẹn ó ti tako ó ti yapa sí àyà yìí gbogbo ọ̀dọ́rọ̀ bá ní kó délé sí náà níbò wà náà nínú ọ̀rọ̀ bá àbá tó máa ń sọ láyé yìí ni wípé òun jẹ́ ní tó ṣe pé ó ní físà láwọn físà tó dé ìmọ̀ fi ń travel kiri lọ́wọ́ ó gba nàìjíríà lọ sí mọ́kà nínú físà tó gbà ó láǹfààní tó bá kò ní mọ́kà tí ò bá fẹ́ wá nàìjíríà kó tún lọ kọ́ńtì mi tí gbọ́dọ̀ ó fẹ́ lọ sí amẹ́ríkà ni ó fẹ́ lọ sí yemen ó fẹ́ lọ sí dubai lórí ìrìn àjò bó ṣe ń travel yẹn wọ́n ní ó lè máa gba àwọn ọjọ́ méjìjì yẹn náà padà kò jẹ́ dandan ó já sí pé nígbà tó bá tó padà lọ́dọ̀ tó bá dé country ẹ̀ ló tó gbà kó sà ní ìgboro mọ́kà ní tó gba jọ méjèèjì ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام wọ́n ní ìdájọ́ eléyìí ń bẹ fún gbogbo àwọn tó bá ṣe wípé fámílì wọn àwọn aráalé wọn wọn èsẹ tí wọ́n ń gbé mọ́kà sẹ́yìn pé tó bá ti pẹ́yìn tí fámílì rẹ̀ ń gbé mọ́kà ni òun ní àǹfààní tó gbàtẹ̀lera wọn torí pé ilé náà ni inú ìlú kan náà ni تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب بطلعوا قد السيحكي كنتو بقريرة كن يقايا ولون torí pé ọlọ́run bá ń kọ́ ó lè ní fìyàjẹ yẹn ìgbà tó sọ̀rọ̀ ṣẹ́ ọmọdọ́nù ìbádà ọmọdọ́nù tàǹgbà kí n tó fi parí rẹ̀ la'allakum tattaqun níbi ọ̀rọ̀ ọ̀run wàtí mẹ́wàá ìrẹ́kà minal kitabi وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر أجل كي يرون أفعل بي برولون Sementi banki ń kí àwẹ̀ náà ó fẹ́ gbìbẹ̀rọ ọlọ́run bẹ́ẹ̀ náà sẹ́ hajj ṣíṣe ó wá gbìbẹ̀rọ ọlọ́run lọ hajj lẹ́mìí ní gbogbo ìṣẹ̀mí wa nínú Islam tẹ̀dúrù halachapo walkhashia ó ń rọ kiri ká ń tí ń jẹ́ ká páyà ọlọ́run ká bẹ̀rẹ̀ ọlọ́run ká mọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ọlọ́run ká mọ́ káwọn bẹ̀rù olówó kẹlẹ́yìn ọlọ́run káwọn bẹ̀rù àfáà kẹlẹ́yìn ọlọ́run káwọn bẹ̀rù gbajúmọ̀ kẹlẹ́yìn ọlọ́run kan àṣà àlú kan lẹ́yìn ọlọ́run sùmọ́gun tá à ń sọ yìí tí wọ́n ti ṣe lára wa àátà ń kírun ọlọ́ọ̀lù lórí nǹkan wọ́n tún máa inú ilé ọlọ́run gan wọ́n máìkì ẹ̀kọ́ ló sì wá jẹ́ Ezekiel kọ́ Ismail Yaqub Salih Muhammad Abdullah Abdulrasheed àwọn táwọn jáde bí mọ́mù ti ń sọ wípé sáwo sọ́tò fẹkùn sáwo bẹ́ẹ̀ ni wo fóònù tí wọ́n tí lọ́wọ́ ẹ sáàgbéhùn gbó sọ pé mi tí ó kù mọ́ dà bẹ́ẹ̀ náà làwẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ ọlọ́run náà wọ̀ yìí o wallahi àwọn tí ń bẹ̀rẹ̀ báyìí salamu alaikum ọ̀daràn gidi pàtàkì ó ti pàtì pàtì sinama ẹni sáà ní sùúrù wọ́n ti ní ó di etí ìlé ìsáà ní sùúrù ẹ̀ ṣe sùúrù fún mi àwọn sáà parí àwọn ọmọ bẹ́lọ̀ pé wọ àwẹ̀ yìí tẹ̀ ti ń òun sì náà àwọn ìpèrà ló sì lára wọn kí náà máa ń pèrà wọn aláṣìírí ni ẹni tí ó tún náà sí rẹ ló jálù kí á má kò bógan láyé ń tẹ̀lé sí rí rẹ ìtọ́kọ̀ rẹ ṣe ìdílé olórí tó sanwó lórí tí wọ́n sì jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀yà nílé yín àbíkẹ́ ìyà lé ní lọ́la ọmọ ọmọ wa àwọn iléyàwó máa ń sọ ọmọ wa gbogbo ẹ̀kọ́ tó dára kọ́ àmọ́ ọmọ tí wọ́n ní báwọn ti ń gbóòrìn abẹ́wádìí rẹ̀ ẹ̀ṣẹ̀ wàhálà yóò fa nígbà tí ó sì tí ó wọlé rẹ̀ àwọn afáànà jẹun lára rẹ̀ lójú agbó wọ́n jẹ wọ́n yó ọ̀tọ̀ wọn ní kó gbé pólíbàgì lọ́wọ́ ó ń fara dà bí a mọ́ kówó àpò àwọn àfáàní gbogbo wàhálà yìí wá délé ọkọ̀ tó wá sí ìlànà àwẹ̀dà sáyẹ̀ wá níbẹ̀rẹ̀ ọlọ́run bá númá bẹ́ẹ̀ náà ni hajj inna lillahi wa inna ilayhi raji'un àwọn èèyàn bí aṣẹ́wó lọ mọ́kà tọ́nà bá ṣe ìsìnà mbe. bẹ̀ àwọn tó ń pè ní ẹlẹ́yà sáúdí ẹ̀ṣẹ́ aṣẹ́wó làwọn ń ṣe ẹlẹ́yà sáúdí bí nìkọ́ọ̀bù tí wọ́n ti mo gbogbo ti ara àwọn ilẹ̀ Saudi nù ọmọ Nàìjíríà ni wọ́n pọ̀lọpọ̀ wọn ọmọ ilẹ̀ àríwá ọlọ́pọ̀ tó wúwá sí ọlẹ́lùmí ò ti bá ṣe búkìn kalẹ̀ gbogbo iṣẹ́ hajji mi kàádìmìnà ní àwọn àti ṣíyà wípé alhajju àrọ́fà ti àràfà náà ló jọ́nà ìrìnjù ìjọ́nà àwọn tó kú bá lọ ya tarwiya kẹsì labbaika allahumma labbaika labbaika la sharika laka labbaika ina alhamda wa ni'mata laka wal mulk afa in ṣe mọ́ta ó kẹ́ tí mo bá níyàwó mi alẹ́jọ́ sọ̀rọ̀ sí tọ́nà tí ń ṣe wọ́n ń sọ́wọ́ gàdàgàdà ó pẹ́lẹ́ àlóhun ní bá lè jọ àràfà ó máa sájà bàjàbà ó di àràfà gbogbo dáyìí ń gbìyànjú pé eh, ànábì inú súnà ànábì ní wípé òun gbọ́dọ̀ wọ̀ ní àràfà kágbókò ń bẹ àfà ó ti gbé onílànà rẹ̀ kó láràfà pàgbó mẹ́rin ìrọ̀lẹ́ a ní kátó dé musa nífàyàn máa bí gan so mi nílẹ́kìnà tẹ́ máa kàkàmà sálẹ̀ sáyé Muzdalifa ó ti sun sunkọ́ tánàbí ní ẹ̀sùn ní Muzdalifa lọ́jọ́ kejì ẹgbẹ́ mọ́ lọ́mùnà àfà gbogbo ra nínú ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ padà àwọn kan náà wọn wọ́n kó wọn tí wọ́n ìṣẹ́ hajji sáwọn pé Nàìjíríà kò sílùwà tó fẹ́ wù tí ó gbá wù tí kan bá tún wà fríà dà ah, Nàìjíríà lágbàáyé àkókò jẹ́ sẹ̀mẹ̀ ẹranko ibi tí freedom wà jùlọ ayé nàìjíríà kò sí tó lè níwà ó ti wá mọ́ wa láàkẹ́ jẹ́ ká ní káà ilẹ́kọ̀ọ́ máa wọ̀ sí ńlẹ́ẹ̀tì wọ́n sọ ní kàbí bọ́ksà àwọn ohun ògbóbìnrin sọ̀rọ̀ tán bá gbé ọ tán bá di tí ọ mẹ́wọ̀n báyìí ìjọ àràbà wọ́n tún sí ọlẹ̀ wọ́n sì sọ tó fi gbé àràbà ní báyìí ọjọ́ kìkì ogún ọ̀tán báyìí tó fi múrítà lálẹ́kọ̀ọ́ oníkìlólè tó yẹn Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ so mú kò lè tún yẹn nàìjíríà ti ń ṣe bẹ́ẹ̀ bàjẹ́ tán nàìjíríà gbogbo yẹn ò lè tún yẹn náà kí wọ́n ti yẹn ti lé jù yẹn ti lé jù náà kókókókó ìgbà tí yẹn ò lé orí ti ń ṣe dáa tó wà kó bí olómi lẹ́gbẹ̀ẹ́jọ́ náà wá wọ́ sí mí oní láìfù yìí láìfù wo lẹ́gbẹ̀ẹ́jọ́ obìnrin wá wọ́ sí mí jáde nígboro mọ́ká níbo yẹn ò lè tún yẹn náà ẹ̀mí ẹ̀mí inú ọkàn ìbẹ̀rẹ̀ ọlọ́run wa gbọ́n wà lọ́dọ̀rọ̀tẹ́ jàtijàti bẹ̀rẹ̀ ọlọ́run bá dà tó bá tún dé nàìjíríà tó bá tún parí nàìjíríà náà alárafa rẹ̀ lọ́jọ́ sèrànù kùlọ́hùn ó tún wá kàn sí nàìjíríà ọlọ́run sọ pé hajj ṣíṣe ní ìgbà àwọn ẹni à ń kírun ní in tó ń fẹ́ kó ẹjá bẹ̀rọ ọlọ́jọ́ máa mùsùlùmí bí yóò bá fẹ́ bẹ̀rọ ọlọ́run torí ìkẹ́ ọlọ́run kéèyàn bẹ̀rù rẹ̀ torí ìyà rẹ̀ hmm. tí a bá ní eh, ẹtorí kó dá mi léèyàn torí kó fún mi lówó torí kó fún mi ìyàwó tó wù mí ó sì fún láwọn ọmọ mi fọ́ ẹ̀rẹ́ tó fẹ́ màá sí wá bẹ̀rù rẹ̀ ó kè bẹ̀rù rẹ̀ torí ọba tó bá gbáyàn mú ajẹ́pẹ̀tẹ̀ mọ́ rí débi tẹ́sọ pé ẹ mú ibẹ̀ tí bá jẹ́ ìyà tí èèyàn rí èyí ó mọ̀ kan sí kò sì sí ọ̀nà tọ́nà fi ẹ́ jẹ́ ìyẹn àyíjú ò lè bàjẹ́ ìyẹn yà ó lè fi orí rẹ̀ jẹun yà á lórí yún ni ẹ̀yà x-ray ìsìnjẹ́rì àbó fọ́rí mọ́lẹ̀ olóhùn fọ́rí mọ́lẹ̀ olóhùn jẹ́ àrùn jẹ́ ni ìyá ọlọ́run kò sí ọ̀nà tí ọlọ́run tí ò lè bàjẹ́ ìyẹn yà ó sì jówó rẹ̀ ló lè fi jẹun yà ó jẹ́ làáfíà rẹ̀ ló lè fi jẹun yà

pé àwọn wá fànàbí kan lédè bí wípé ibi táwọn èèyàn rẹ̀ bá yìí kí yà jẹun ló kú kó tó máa bẹ̀bẹ̀ ẹwà nábì nú lórí ọmọ rẹ̀ ọlọ́kọ̀ọ́rọ̀ ojú sí máa rán bí bá mi ọmọ mi ẹ̀yìn nàbí wa inna wa'daka al wà á dá àkàmù hakimi wọ́n dá fẹ́rọ hakimi ara fámílì mi nára mi lọ́mọ ẹ̀ ti jáde bá ń wà á nú sí kọ́lá ya Nuhu innahu laysa min ahlika innahu amalun ghayru salihin ẹ̀gbọ́rọ̀ àgbọ́rọ̀ sọ sí níbi ọ̀rọ̀ ta lọ́rọ̀ Nuhu yíè ṣe ara rẹ̀ ọmọkọ́mọ ni kìí ṣe ṣe eré fàlátà sàálì máa rẹ̀ sàlẹ́kà bí èlù inú àìzúkà ń kìlọ̀ fún ọ ẹ̀bẹ̀ tó ń bẹ̀ fọmọ rẹ̀ tí ń bá gbàwọ náà mú ó borí kó ọ̀là nóhù rọ́bí kíákíá inú àìzúkà ní àsàlẹ́kà máa rẹ̀ sàlẹ́ bí èlù wà látà fírí wà tàrù hamlé akọmọlẹ̀ kọ̀sìrì èmi náà bá ara tó bá wọn fi èmi náà ti gbà fi súnmọ́ mi ó juwọ́ sẹ́mẹ̀ ẹnìkan wà ní ẹ máa sọ pé ọlọ́run níyà ní ibó níkẹ́ náà èèyàn ń bẹ̀rù ọlọ́run torí ìkẹ́ rẹ̀ èèyàn sì ń bẹ̀rù rẹ̀ torí ìyà rẹ̀ ọlọ́run ìyà rẹ̀ mọ́jọ́ ó dẹ̀tọ́ fún wọn o gbogbo tí ìyà rẹ̀ ó fi di tí a máa rí sàkání wa mọ́jà wù ní wa mọ́jà sọ lọ́rọ̀ mọ́jà rìn yẹn la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك